صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنا كفر الله أترى إكياتي كفوان محمد kíkẹ́ àti gẹ̀nẹ́ kí ó máa bá kó bá gbogbo àwọn sọ̀hábà ní ìjẹ́jọ́ níbi tí a ti dúró nínú tafsiru Qur'an tá n bá lọ ọ̀nà ni aya one thirty seven nù suratul an'am bí ọ̀rọ̀ náà bá subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim kọ́lá ni wa kadhalika zayyanna likathi وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون bitọnọ ba subahana wa taala ti ba wa sọ̀rọ̀ nkpa sisi àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ pàápàá jùlọ kí islam tó dé tírù sisi náà ti tún wà lára wọn dasiko tá à ń bára wa sọ̀rọ̀ yìí wọn nọ kazalika zayyana li kathiri min al mushrikina qatla awladihim shuraka'uhum ọlọ́ni bẹ́ẹ̀ ni àwọn ṣúrọ̀ká àwọn tó bá mú ní akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run àbáwọn alábàáṣe wọn bóyá nu àwọn àlùjànnú ni àbí nu àwọn ṣayatin àwọn èlé èṣù wọ́n máa ṣe lẹ́sọ fún àwọn kèfèrí ká máa pa ọmọ wọn. pẹ̀lú ká máa gbé tí wọ́n nú rò rí pé ní ọmọ yìí ni ò ní jẹ́ gbádùn ayé pàápàá jùlọ tó bá jóbìnrin. wọ́n ní ẹ ìyẹn ló fà á tó yẹ kó pọ̀ láàrin alárúbáwá ìmọ̀ bo ọmọ obìnrin mọ́lẹ̀ ló yẹ kẹ́sì tó dé. ẹ ti rí i pé ní àwọn tó bá láwọn ń bọ kinní kan náà obìnrin náà máa sábà ń ṣe kinní ni wọn náà fi ń bọ. yóò ṣe lẹ́sọ̀ fún wọn á máa pààyàn àti ní rí láì dá torí pé ṣe ìtọ́nu bá ti ṣe nǹkan lẹ́sọ̀ fún yẹn ní tí ò bá dáa òun mọ̀ rí pé ní tó dáa ni. tí ò bá jẹ́ pé ní ṣètọ́nu ṣe lẹ́sọ̀ fún ni ẹ̀kọ́ náà gba ìwà burúkú lélẹ̀ liyuridu hum káwọn ẹni alábàáṣe wọn nú àwọn èṣù yìí kan lè bá a sọ wọn nù ni torí pé èṣù tẹ́lẹ̀ òun fẹ́ sọ àwọn èèyàn náà nù ni wàlíyẹ́lbìsù àléhìm dínà hàn àti kó dá ẹ̀sìn wọn rú wọn lọ́wọ́. walau sha Allahu ma fa'aluhu tó bá wọlọ́ ni àbá ti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mashi'atullah al-kawniyya ó ti gbájú pé n tí wọ́n ṣe nu fadharihum ọlọ́ni kánábì fún wọn lẹ́wọ́ wàmọ́ yaftarun àtàwọn àdáparọ́ tí wọ́n ń pa torí pé tí wọ́n ń ṣe iná làwọn fi ń jọ́sìn ọlọ́run ló ní káwọn ṣe ọlọ́run kánábì fún wọn lẹ̀ pẹ̀lú àwọn àdáparọ́ báyìí tí wọ́n mú wa. nínú rẹ̀ náà ni nínú àwọn àṣà wọn àti ṣesí wọn náà ni ayàtà ti tẹ̀síwájú lẹ́nu tọ́lọ́mà sọ̀hánù wa ta'ala ń sọ pé wàkọ́lù áàzìhì ànìcàmù wàhálìsùn xìjìrún láyé tìcàmùhà ìlàmà nàṣà. لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء على الله عليه وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون قالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا ومحرم على أزواجنا وإن يك ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين ọlọ́ni wàá kọ́ọ̀lù nínú ìṣesí wọ́n á tún máa sọ báyìí pé ní àdí ilẹ̀ àníàm àwọn dábàá yìí àwọn ẹranko yìí látara ọ̀rọ̀ àwọn ẹranko àwọn dábàá tí ó wà ní sura yìí náà láwọn pè ní sura tó lẹ̀ àníàm wọn ní àwọn ẹranko yìí ta ló dáa fún wọn jẹ́ wọn ọlọ́run ẹ máa wò bí ọmọnìyàn lẹ́yìn ìgbà tó lọ ń dá nǹkan fún tẹ́wọ̀n ó bí ṣe ń pín áàdì àníàm àwọn ẹranko yìí wa harithun àtàwọn nǹkan rúgbìn tá a gbìn yìí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ pé àwọn ẹranko yìí àtàwọn nǹkan rúgbìn tá a gbìn yìí. hijirun èèwọ̀ ni láyé tó àmúhá illa man nasha yẹn pé ní. ẹnì kẹ́kọ̀ọ́ lè jẹ́ àfẹ́ntà bá fẹ́ tọ́ba ní àwọn nǹkan ẹran tó ń sìn àwọn kan wà tó yẹn ò lè jẹ́ àrùgbìn náà kan wà tó yẹ pé ní ó lẹ́ni tó lè jẹ́ àyàfẹ́ni tá a bá fẹ́ ẹni bá fẹ́ kì ṣe bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ òbí záàmìhìm báwọn ṣe fẹ́ bá ṣe rò ó ẹlẹ́ni abo gbọ́dọ̀ mọ jẹlé eléyìí gbọ́dọ̀ jẹlé náà wà lákàlẹ̀ ẹni tó bá ní kọ́mọ̀ jẹ nǹkan ọ̀nà sì rí ní èèwọ̀ fún ara rẹ̀ gbà àwọn wọ̀rọ̀ jẹ. wàmínà ni wàá ìsàfà hàtìm lára àwọn ọmọ gan wọn lélẹ̀ tẹ́kẹ́ annal an'ama lẹ́tì àhàlọ́hàlọ́ ọ̀làhùn ọ̀mọ́ọ̀mà àwọn ẹranko tẹ́ pé lápapọ̀ ọlọ́run ṣe wọ́n lẹ́tọ̀ fún wọn wàjà aláha rizqan wa tọ́lá ń ṣe nǹkan yìí ní rizikọ nǹkan àjẹsẹ̀mí wa rahma àánú ló jẹ́ fún wa tẹ́kọ̀ yàtọ̀mọ̀tà ó nàbí àtọ́lọ́ ní kí àwọn èèyàn máa fi ṣàǹfààní ká máa gbádùn àyàntẹ̀fẹ̀hún nínú nǹkan ilà yẹn wá wò sòsò kọ̀dé tààrà òfin àbídà wà kọ́wàlà mí tìlùkọ́ ìhànfọ́sẹ̀hìn àyẹ̀wò àrùn wọn kalẹ̀ lọ́wọ́ ara wọn pé ẹ̀mọ eléyìí ànimọ̀jẹ́ eléyìí gbọ́dọ̀ tí èsì pọ́lọ́run ló ṣe bẹ́ẹ̀ fún ọ. a ní àwọn kan tó jẹ́ wàá wá ń bẹ́ẹ̀ láyé tó àmọ̀ha kò sẹ́ni tí ó jẹ́ illa man nasha àyàfẹ́ ń tá bá fẹ́ ẹ̀ ń tá bá fẹ́ kó jẹ́ ni ó jẹ́ ṣùgbọ́n ogun tó gbélé ọlọ́run níbi záàmìhìn pẹ̀lú báwọn ṣe rò ní o kí sọlọ́run ló sọ bẹ́ẹ̀. wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ nínú rẹ̀ náà tó ní pé ní wà ní àmú wọ́n tún àwọn kan tó wà nù ẹranko tẹ́pọ̀n kẹfìrí ń gbà wọn láyé kúrú náà sùnmọ̀ lọ́ọ̀yì ìhà wọn ìdárúkọ ọlọ́run lé lórí wọn ìdárúkọ ọlọ́run àwọn àáfàá ní ìtumọ̀ ni pé wọ́n èé gùn bí wọ́n náà rà kún mi wọn ni wọ́n fà wọ́n lẹ̀ ẹ̀rí ẹni bàhírọ̀ ni bàhírọ̀ ni bí ránkó mi ò ṣe bímọ náà padà sọ di àti dábà mi àní gùn mọ́ àbí ká gùn lọ bí kẹsùgbọ́n náà fẹ́ lọ ṣe jọ́sìn láti dákọ̀ àní gùn ẹ̀rí húrì mọ́tì zuhúrù ha ìyẹn pé ẹ̀yìn rẹ̀ ti dèwọ̀ fún wọn ẹni tó bá gùn lásìkò kí ló ṣe lọ́dọ̀ wọn ẹlẹ́ṣẹ̀ ni àní gùn kọ́dà tó bá dé pé àní fún ara rẹ̀ mọ́ ìfitira àlẹ́ eléyìí náà parọ́ eléyìí mọ́lọ́ ọlọ́nkọ́ ló ṣe léèwọ̀ fún wọn o torí pé alhalal walharam méjèèjì ọwọ́ ta ló yẹ kó ti wá ọ̀dọ̀ ọlọ́run tó bá jẹ́ halal tẹ́ ẹ bá ṣe léèwọ̀ fúnra rẹ̀ nítorí léwu ni ọlọ́ni yá ayu alladhina amanu ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ la tuharrimu tọyibáàtì má ahallallahu lakum gbogbo nǹkan tó dáa tọ́lọ̀ ń ṣe ní ẹ̀tọ́ fún yín ẹ má sọ di èèwọ̀ tí ò bá mu ni. àwọn wa mọ eléyìí wá pin eléyìí ẹ má gun mọ́ eléyìí ẹnu ni ẹ báyìí ló lè jẹ́ àwọn báyìí ò lè jẹ́ ó ti dèwọ̀ fún wọn. ọlọ́run ní àwọn náà dáadáa pa arọ́ yìí fúnra ara wọn o sayajizihim bima kanu yaftarun ẹtí bá ti ń dáadáa parọ́ báyìí ọlọ́padà san ní ẹ̀san tí wọ́n ń ṣe níṣẹ́ torí pé ní òfin tí wọ́n ń tẹnu bọ̀ yìí kò kàn wọ́n ọlọ́run asọ́nà wa tààlà tó dá àwọn nǹkan yìí fún wa òun náà ló lẹ́tọ̀ọ́ láti máa sọ yìí tó tọ́ fún wa àti tí ò tọ́ kódà náà àwọn ẹranko ni àbí nǹkan wíwọ̀ ni àbí rúgbìn ni kí nípìnlẹ̀ rẹ̀ gan ètò tọ́ ni àbí tí ò tọ́ ètò tọ́ ni ó dìgbà tá a bá rẹ́rìí tó sọ pé kò tọ́ mọ́ ìlànà máa pé alhalal ala eh, alasulu fil àṣìyà ìyẹn pé gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sọ́rọ̀ ọ̀jọ́sìn ìpínlẹ̀ náà ni pé alìbáhà ntótọ́ ni gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sọ́rọ̀ ọ̀jọ́sìn ntótọ́ ni ẹ̀rí ni ó wàá sọ fún wa pé ní eléyìí o ẹ má ṣe eléyìí kò tọ́ bóyá ròyìn kan ló gbélé ìgbélé bá ti rí ròyìn lára kankan kò ti tọ́ mọ́ àbí kó mẹ́sẹ̀ pé eléyìí kò tọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ lámúlẹ̀ khinzir àti inú àsọtá àlewọ̀ ṣùgbọ́n nǹkan gbogbo nǹkan nípìnlẹ̀ ntótọ́ kéèyàn á máa sọ pé eléyìí halal eléyìí haram láì lẹ́rìí nítorí burú wájú ọlọ́ni ọlọ́ni wà látẹ̀kọ́ lórí máa tẹ̀sọ̀ àlìsínà tó kọ mọ̀lẹ́kẹ́sìbà ẹ má máa sọ ti àwọn yín kásá ń gbé nírọ́ sẹ́wọ̀n ní haza halalu eléyìí ní halal haza haram eléyìí ní haram ìtẹ́fẹ̀rù ala Allahi látàgbẹ́ ń dapà àdàpà rọmọlọ́n tẹ́ẹ̀rẹ́ rí tó sọ pé halal ni níta ẹ pè ní halal tẹ́ẹ̀rẹ́ tó sọ pé haramu ni ọlọ́ni ẹ gbọ́dọ̀ síbẹ̀ bákan náà nínú súra mi ọlọ́ni kul ara'aytum ma anzala Allah lakum min rizqi ẹ̀yin náà rí ntọ́lọ́ ń sọ kalẹ̀ fún yín lárísìkì tó sì pọ̀ jantirẹrẹ ọlọ́ni faja'altum minhu haraman wa halala ọlọ́run sọ kalẹ̀ fún yín tọ́lọ́ dà fún yín ẹ̀yin wá ń yọ gidi eléyìí ni halal eléyìí ni kíni eléyìí ni haram tẹ́ẹ̀rẹ́ rí fún. kúl anábì sọ wọn pé ni Allahu azina lakum sọ́lọ́ ló fún yíyan dákẹ́ máa kún báyìí. níwọlé tí dẹ pé ní haram pé haram ni. èyí tó jẹ́ halal tẹ́sán bọ́lẹ̀ ti rí. ọlọ́run ní kánábì sọ pé ní Allahu azina lakum sọ́lọ́ ló fún yíyan dábẹ́. ìdúró pé ètò pé nǹkan ní haram gbọ́dọ̀ rí ìyọ̀ǹda níbo lọ́ọ́ ti rí nínú ọ̀rọ̀

tí ó sàbí pin nǹkan mi ní haram àbí nǹkan kó tẹ̀lé láká ìpè ká ó yẹ kó rí bẹ́ẹ̀ tí ó sàbí pin ní kíni halal ìyẹn gbọdọ̀ sọ́ra ìdẹ́sẹ̀ kẹfẹ́ lónìí tọ́lọ́ ń sọ kalẹ̀ wọ́n á sọ àkàdé haram wọ́n á sọ àkàdé halal ọlọ́ni Allahu azina lakum sọ́lọ́ ló fún yín yọ̀ǹda ló fún yín pàmíṣẹ̀ pé lè máa dá sí àwọn kan tó dábàá kẹ́ máa pè ní halal kẹ́ máa pè ní haram àmọ́ ala Allahi taftarun àbẹ́ ọlọ́run bàbá ẹ̀ ń dàdà àdáparọ́ látọ̀dọ̀ ara yín ìyẹn náà lọ́n sọ ń pa ọ̀rọ̀ kẹfìrí ń bí pé sáyẹ́jì sí yìí bí mà kánú yaftarun adáparọ́ tó ń sọ yìí alàlá àti ńparọ́ mọ́lọ́ min ihlali shirk pàpẹ́ ní ẹ̀bọ wọn ń sọ ọ́ dẹ̀ tọ́ wa tahrimul halal minal akli wal manafi ẹ̀ máa wọn kẹ́ ìtí ó jẹ́ ẹ̀bọ ń sọ dẹ̀ tọ́ ẹ̀bọ ti ń pọ́ mara wọn tó fi rúbọ ń sọ dẹ̀ tọ́ ìtọ́wá jẹ́ halal ṣe kíni asọdéwọ tọlọ nìkan jẹ asọdéwọ ìṣesí àkèfèrè nu ntí ò dá ọmọ ni, ọmọ ló dá ètò bá dá ọmọ ní èèwọ̀ ni. ọlọ́run ṣàyẹ̀ jì sí yín bí màkánù yẹftarun ọlọ́run ó san wọn lẹ́sàn-án nínú tí wọ́n ń ṣe láburú yìí. wàmí àárọ̀ ìmùsẹ̀kìfà nínú àwọn ìròrí wọn tó tún burú òní tí wọ́n tún mọ̀ sọ pé ní máa fi áàrí yìí ما في بطون هذه الأنعام خالصة لذكورنا wọ́n tó wo àwọn ẹranko wọn àwọn dábàá wọn pé ètò wà nù ẹran yìí ọ̀pọ̀lọpọ̀ àfa ṣàlàyé pé ètò ìgbàlẹ́nu alábàánu ìyẹn ni rànkómi pé ètò wà nù ẹran yìí afọ̀n alábàánu ìyẹn ni wàrà pé ètò wà nù àwọn ẹran àwọn èyí rànkómi ewúrẹ́ ni àbí màálù kàlísọ tó lè fòkúrì náà ọkùnrin nìkan ló pìọ̀ ló lè mú ló wà fún ẹ̀rí wà muharramun ala azwajina ìwọ ní fún àwọn obìnrin alhamdulilayi ẹ̀yẹ pé lásìkò gbà wọn á tún ṣe nǹkan kan ní halali fáwọn ọkùnrin wọn ó sì léwọ̀ fún àwọn obìnrin ẹ̀yẹ tá a bá fojú wọlé yóò wà láwùjọ wa náà wọn á lè sọ̀rọ̀ yín obìnrin pé obìnrin tó bá bímọ ò gbọ́dọ̀ jẹ́ iyọ̀ àtẹ kò gbọdọ̀ ṣe kinní kan àbí àtẹ ló gbọdọ̀ máa jẹ wọn ṣe nǹkan mí lé obìnrin náà ní mọ́tò bá ń dagun lọ́wọ́ ẹni tí bá ti ń ṣe ṣíríkù obìnrin ni wọ́n ń dagun jù wọ́n máa fi rúbọ obìnrin náà di kíni wọ́n fi rúbọ tó bá gbé nǹkan kan lé obìnrin náà gbélé fún wọ́n lè ní ọkùnrin lè jáde dùgbò obìnrin ò gbọ́dọ̀ dé kíni ò gbọ́dọ̀ jáde kì í pàdé obìnrin. ìṣesí àkèfèrí ni pé nínú àwọn wàrà tó wà nínú àwọn ẹran yìí khalisatun lidhukurina àwọn ọkùnrin nìkan náà ní ló wà fún ó wà halali fún wọn wa muharramun ala azwajina azwaji mẹ ìsọ yẹ pé nisa'ina ẹgbẹ́ àtàwọn ìyàwó wa ó èyí tí ò ti di ìyàwó náà ẹ pé gbogbo àwọn obìnrin wa èèwọ̀ ni ẹ̀rí àbí ká sọ pé àtún àbàtà tó pé ẹran wọn bá lóyún ètò wa nu ẹran yìí ọkùnrin kan ló wà fún kò sí fún kínní obìnrin ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń dájọ́ nu o nídájọ́ tí kò sẹ́ kò sẹ́ẹ̀rì kan tó ní ọ̀dà bẹ́ẹ̀ ju ìfẹ́ ẹnu wọn lọ ọlọ́run wà yín yàkùn mẹ́ta tí nǹkan tó bá wá bí tó bá jẹ́ pé òkú náà bí. àbí tó yẹ pé ní ẹranko wọn kan ó jọkù òkú ń bẹ tètè òwò bẹ fàáhùn fi ṣùràká àtọkùnrin àtobìnrin ló lè ṣe kíni ló lè wá jẹ yìí o ọkùnrin le jẹ obìnrin lè jẹ ìgbẹ́ tó bá jábẹ̀ mí àbí tó wà nù rẹ̀ ọkùnrin kan ni ó ní tó yẹ pé ní oyún tó ní nìkan àtọ́wá bímọ ọkùnrin kan lè jẹ ẹrẹtẹ rẹ̀ yìí bá bí ìgbẹ́ tó bá jẹ òkú ni ló ẹ̀rí abẹ́rẹ́ tó ti kú kalẹ̀ wọ́n ní àtọkùnrin àti obìnrin ni yóò jẹ́ ẹ̀rí eléyìí náà wọ́n tún lọ mọ́ pé ọlọ́run ló ní ká ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní sàyẹ̀jì sí ìhìn wasfahum ayé yìí náà wàá sọ fún mọ́ ahalallahu bí anahu haram wàá sọ fún haroma bil halal ọlọ́run ìròyìn tán mú wáyé àá san wọ́n lẹ́sàn-án rẹ̀ pàápẹ́ ní ìtọ́lọ̀ ní ẹ̀tọ́ ń ròyìn ẹ̀ pé wọ̀ ni ìtọ́lọ̀ ní èèwọ̀ ń ròyìn ẹ̀ ní kíní lẹ́tọ̀ọ́ àsàn wọn lẹ́sàn rẹ̀ ìyẹn ló máa tẹ́ pé ní òfin ọlọ́run ṣòro dá sí fẹ́ tí ó bá wọn fi orí gbé kalẹ̀ ó ṣòro dá sí ẹ̀rí orí ẹnìkan tó ń sọ táwa ní ibi àwọn òde kan tí ò tí ì pẹ́ púpọ̀ wọ́n sàlọ̀ ọ̀la dúró fún sórí ọ̀rọ̀ kí sórí wọ́n sàlọ̀ ọ̀la wọn á mọ ọ̀rọ̀ kẹtọ dédé àbákan sọ pé àlọlẹ ẹkọ kẹsí wá dá kò sí ní kò sí tó jẹ mẹ́ta mẹ́ta là á ṣe kíni má lè lè ṣẹlẹ̀ kẹ méjì méjì àbá wọn á tó wò mí pé à tí o bá da ẹni tó ní kó sa àlọlẹ ẹkọ kẹlẹ sálọ àlẹ rẹ já tó fẹ́ ṣe èmi ẹ ntótọ́ ẹlẹ́ kò tọ́ ọ̀rẹ́ ìṣòro dá sí o. àwọn ṣe ayé tá a ṣe téèyàn bá ṣe ṣe é oníbi tó ti bára rẹ̀ àbí má sì lè wojú fòfun. ṣùgbọ́n tọ́ lọ́hùn òun lágbára o. kíkàlùkù náà fẹ́ síta kò dẹ̀ ti ń sọ̀rọ̀ ọlọ́hùn ó kọ́ mọ̀ ní àbí kò sí kíni kò kọ́ mọ̀. tó yẹn gbà pé ẹ̀kọ́ tayé àákọ́ ni ká tó lè dá sí ẹ bá dá sọ̀rọ̀ yìí ah, àwọn iṣẹ́ àwọn ẹnjìníà nù àwọn akọ́lé ń ta ń tèmi ata ni ń ta èmi ò lè dá sí yìí o ogun wọn làálò kiri àwọn ah, ọlọ́dọ̀ dókítọ̀ ẹ à á mú bí wàá pé ní èyàn tí ẹ lè sọ gan lórí ẹ mo tó bá jẹ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ náà ni ẹ bá wà nú ẹbí ni àbí nú ọjà mi kó pè é ní ọmọdé kí ni ní ọmọ sọ̀rọ̀ kó pè é ní ọmọ sọ̀rọ̀ mi tọ́lọ́ kò sẹ́ni tí mo ń dákẹ́ ṣé kálukó sì máa ń là á tó máa sọ wọ́n tó wá jẹ́ ọ̀rọ̀ táyé ni ẹja ní sùúrù àwọn kìnnà ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n lè láwọn lọ́ọ̀yà ni. àwọn tó bá ń parọ́ tọ́lọ́hún sọ tọ́lọ́hún sọ ìdí òṣè léèwọ̀ tọ́pẹ́ léèwọ̀ ìdí òṣè lẹ́tọ̀ tọ́pẹ́ lẹ́tọ̀ ọlọ́ni ṣàyẹ̀jì sí him wàásùfàwù irúrò yìí tán mú wa àásàn wọn lẹ́sàn-án rẹ̀ torí pé ìnáwó hakeem ọlọ́run bọ́bọ́ ọ̀jọ̀gbọ́n ni alimun ọba onímọ̀ náà sì tún ni. ọlọ́mọ asùnwánà wàtálá tó à ń bá sọ̀rọ̀ nípa àṣeṣe àwọn kẹfẹ́rì ọlọ́ni kọ́dí kásìrọ̀ lẹ́dí iná kọ́tàlú awladahum sáfàhàn bighairi ilm ọlọ́ni gbogbo wọn tó ń pa àwọn ọmọ wọn nípa tòmùgọ̀ bighairi ilm láìsí mọ̀ ń bẹ̀ ń pa wọn nípa tí àwọn sa wọn ń sọ fún wọn pé ká máa ṣe àbáwọn ẹni èlè ṣùtọ́ ń tẹ̀lé ọlọ́run tí wọ́n ń pa wọ́n láì sí mọ̀ ń bẹ̀. ọlọ́run ti ṣòfò náà ti ṣòfò wàhárọ́mù máa rọ́ṣà kọ́ húnmù ńlọ àti pé ńtọ́lọ́ ń ṣe láríṣìkí fún wọn tó ní ká máa jẹ náà déwọ̀. tọ́lọ́ sì jẹ́ ọba aláàánú fún wọn tó ṣe nǹkan ní tó dáa náà sọ ọlọ́run rẹ ni bẹ́ẹ̀ ti ṣòfò ìgbà tá a tó wá rí i pé ńgbà tí alóhùn òjẹ kéde bò ní òwú kọ́ ìfitirọ́ alálọ́ ó tún ó tún ṣe kínní ó tún lọ pọ́ ọlọ́run ló ní káwọn ṣe bẹ́ẹ̀ ìfitirọ́ alálọ́ ó tún lọ yóò sì múra kankan bí ìgbà pọ́lọ́ ló ṣe kíni ló gbé kalẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ní kọ́ọ̀dì dọ́ọ̀lù irú àwọn ẹni bẹ́ẹ̀ ti sọnù. wàá máa kánú mọ̀tẹ́dì wọn ẹsẹ̀ tó ṣe kíni tó mọ̀nà wọn ẹsẹ̀ tó mọ̀nà yẹn kí ló jẹ́ fún kọ́ọ̀dì dọ́ọ̀lù ó jẹ́ tà òkìdì fún tó bá ní kọ́ọ̀dì dọ́ọ̀lù èyẹ ti sọnù níta àgbọ̀yé náà ni pé kíni kò mọ̀nà ọlọ́sẹ̀ tó wà tó sọ pé wàá máa kánú mọ̀tẹ́dì ni wọ́n á wọ́n fẹ́ pé ní ẹnikẹ́ni tírì yìí bá jẹ́ ìròyìn ẹni àánú ni ẹni àánú ni kódà kó máa ní orúkọ ọlọ́run ló fi yé kéde ló fi sọ tóun sọ tẹ̀sán ọlọ́run ló ń pèpè sí ẹni àánú nírú ẹni bẹ́ẹ̀ sókè ń kálukọ anákàyà sọ́ra ayàyẹ ọlọ́run fi ń bá wọn kèfèrí wí ṣùgbọ́n wa náà mùsùlùmí lé ní táwọn náà ń ṣerú táwọn ń ṣerú ṣe sí táwọn máa ṣe nǹkan ní èèwọ̀ tọ́nà òṣèlé wọn sì máa ṣèmí ìlẹ́tọ̀ tọ́nà òṣèlẹ́tọ̀. pàápàá jùlọ tó bá ní í ṣe pẹ̀lú tẹ́lómi ó jẹ tí ó mu. ṣètọ́nù ló máa ń ṣe léèlé fáwọn èèyàn káyà yàgò fún ọlọ́mọ subhanahu wa ta'ala tó ń bá a sọ̀rọ̀ pé ní wa huwa alladhi ansha'a jannatin ma'rushat ọlọ́mọ bọba àlekè ọlá òun ló dá fún wa jannati àwọn ogbó oko ọlọ́mọba ló dá àwọn ogbó oko fún wa ma'rushat ẹ̀rí yẹn pé ní láwọn àyè tó ga táwọn igi wa pọ̀ ń bẹ́ẹ̀. tá a kọbè fún tá a gbé sókè kó lè bá a ga dáadáa wọ̀gẹ́rù àrùṣà àti tá a gbé sókè tó pé ìlẹ́lẹ̀ bó ti wà náà ní ìwọ kọ́ lọ kọbè fún tíkíní tó ti wù síbẹ̀ táwọn kílá ńlá ọlọ́ọ̀bá náà ló dá gbogbo ẹ̀ fún wa. wanakal làbídùn ọlọ́run ló fún wa tó pé náà àwọn igi tó lálùbáríkà ni ẹ̀rí anabi muhammad asala nínú hadithi kan ó fi mùmíní wégi kan pé gbogbo ara gi àǹfààní ni àǹfààní ló kún gbogbo ara rẹ̀ anabi afi ọ̀sọ́ abalẹ̀ kó yẹ máa sọ ní nkàlùkù máa ń sọ igi kìnìún igi kìnìún igi kìnìún. umar ibn al-khattab radiyallahu anhu ọ̀nà tí wàá ń abdullahi ọmọ rẹ̀ wà pẹ̀lú wọn ẹ wá sọ kọsẹ̀ tó gbà ànábì àwọn sọ́dọ̀ wa sọ pé igi ńlá kálò ní igi kíni igi ńlá kálukú náà káwọn sànfàní kò sí kò fẹ́ sáfàdà ńlára rẹ̀ akíkari bẹ́ẹ̀ tánù bá rí igi ńlá kálò nílùú ayé arígi ọ̀pẹ àbí arígi ọ̀pẹ kò fẹ́ rí dáfẹ́ jù nàrọ̀ ọ̀pẹ tó bá mọ dáfọ̀ sí ẹ̀yìn ni èkùrọ́ ni kódà bẹ́ẹ̀ ni wàwá rẹ̀ ẹ fi ṣe ẹ fi ṣe kíni ìgbálẹ̀ kíni ara rẹ̀ tún fi wọn apẹ̀rẹ̀. agbègbè gẹ̀ẹ́dẹ̀ rúfin lé àwọn ọmọdé pé àwọn aláìda àwọn tó mẹ́mú ń bẹ̀ kẹ̀kẹ́ yìí ò bá mu. igi làbírí bó nẹ̀sí láǹfààní nù. nígbà tó wá lọ tó ń lọ lé. Umaru wa sọ fún Abdullahi pé Abdullahi wa sọ pé bàbá mi ìgbà tó ń kálukú ń sọ mo mọ̀ mọ́ ṣùgbọ́n mo pé láàrin àgbàlagbà kéékèèké kí wọ́n á sọ̀rọ̀. wàá dùn Umaru pé a ah, kan fún ẹ ní Umaru nàámi yìí tó dáa jù nínú nǹkan ẹ̀gùn tó ń gbóngbà nínú rànkúnmí bí ká fi máa pé tòmátò tó dáa jù sí kan fún ẹ kò tẹ́ mi lọ́rùn tó kọ́ sí kínní ọ̀sán ẹ bá mọ nǹkan tó níbi tó wálé pé ká sọ wá nítorí àwọn kan sọ kò dáa tó igi làbí ní o ṣàǹfààní púpọ̀ ẹ̀rí. wọ́sáré à àtàwọn arúgbìn tá à ń gbìn ẹ pé ìgbà tó lọ ń sọ àwọn igi tó pọ̀ ó mọ̀mọ́ sọ làbí dùn níyànà ọ̀tọ̀ kálíbà máa ń fa ní ẹ̀. wọ́sáré à àtàwọn arúgbìn tá ń gbìn tó yẹ kí mo tẹ́lifà ní okòlò èso wọn àbí jíjẹ wọn ó yàtọ̀ lẹ́nu oníranran ni wọ́n ẹ̀rí oníranran ni wọ́n tọ́lọ̀ ń dá fún wa. wà zaitun bákan náà lè gi zaitun tó náà jẹ́ kìtì ó jẹ́ gẹ́ alálùbáríkà ọ̀rùmán àti rùmán mutashabiha wọ́n wọn àwọn wọn wà nú èso bẹ́ẹ̀ ni àbí àlejò àwọn èso tó jọra tá a bá wù wọn ẹ ọsàn igi ọsàn tangerine àtòròǹbó ẹ̀rí àwọn míì jọra wọn bẹ́ẹ̀ ẹ bá wọ ọkà bàbà tó bá wù àti àgbàdo jẹrọ dìgbà tó bá ń so kẹ tó mọ ìyàtọ̀ wọn. wọ̀gẹ́rọ̀ mùtàṣáàbì àwọn kan tó sì yàtọ̀ síra wọn àti pé wọn àjọra wọn ní rí náà lẹ́nu pa igi mango lélẹ̀ igi kaṣu ní eléyìí igi ọsàn lélẹ̀ ọlọ́run ló dá gbogbo wọn fún wa ẹ̀rí. ọlọ́ni kulu min samari ẹ máa jẹ́nu èso wọn ìdá asùnmọ̀rọ̀ ńgbà tó bá so kí lọ́lọ́run ti fún wa ó tu wálé kẹ́nìkan ní á ọsàn ẹ má máa mú mọ́ àbí tó bá wà ní irú ìṣesí báyìí ẹ má mú aláboyún ẹ mú ẹ tó tẹ̀sẹ̀ kéré kan gbọ́dọ̀ mú tí èsì ké mẹ́díkálì orí pé yóò ní lára ó kàn pé ó di èèwọ̀ fún ni kọ́ ẹ pé ìwọ tí mo sọ yìí èmi kọ́ ni mo tẹ́lẹ̀ sọ ọlọ́gán tó bínú sí ló bá ṣe kí ni ló máa mú àbíkọ́ láburú kò mọ̀ ẹ́ ṣe tọ́lọ́ ti tù wálẹ̀ pé kúlù mi ń sámẹ̀rẹ̀. ẹ máa jẹ nínú àwọn èso wọn ìfà àsìmọ̀rọ̀ ńgbà tí wọ́n bá so ẹ̀tọ́ tọ́lọ̀ ń fún wa ní. wà á tú akọ̀wò yàwó máa hà sọ́ọ́dẹ. bákan náà òòjọ́ tẹ bá kéré oko ẹyọ ìwọ̀ wọn ń bẹ̀ yí làwọn sí kíni azakat kayọ a ya ayé àyètúlẹ̀ pé òòjọ́ tó bá ti kéré oko yọ ìwọ̀ ń bẹ̀ mọ́tílákùnrin àbí àwọn owó láàyò nǹkan wọn ẹ̀rí kó tún lérò àgbègbè èso làágbọ́ yé ṣùgbọ́n hadith yóò padà sọ lu ntàrí bákan náà mélòó ni ó dé ṣé àgbàdo tí òkú yìí kàkan ni. yóò hmm? níye tí ó dé kí ni òdiwọ̀n zaka àwọn nǹkan rúgbìn hamsatu awo awo sókè. ta ni yóò ṣe déédéé nǹkan tó ń six six hundred and something kilogram bí àpò ráìsì bíi méjìlá irú àpò ráìsì fifty kilogram kọ́ dàbí kéèyàn àdúgbò méjìlá rẹ̀ àgbàdo lọ afẹ́sì tó pọ̀ tó bẹ́ẹ̀ ni jéró ni ẹ̀gúsí ni ráìsì ni ẹ̀wà ni. ǹjẹ́ òun yọ ìyàwó máa hà sọ́ọ̀dì ẹ̀rí àní fún ilé ẹ̀kọ́ ọdún kan pé zaka owó tó bá ti wọ nìsọ́ọ̀bù yóò pọ̀ ọdún kan nítorí bá fẹ́ẹ̀sì lé ní tó bá pé nìsọ́ọ̀bù òní náà lọ́wọ́ ti kí ni náà yọ zaka ẹ̀ nítorí kí náà ẹbí fún ilé ẹ̀kọ́ ọdún kan. ẹ̀tọ́ yẹn gbọ́dọ̀ yọ tí a náà bá wọnú suratul Qalam nítorí wọn ti sọ̀rọ̀ àwọn ashabul janna. àwọn ọlọ́gbà oko tí wọ́n ayọ́ ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí àbáwọn ti ń ṣe fún àwọn ọmọ òrukàn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sóko wọn tí òwú wọn bàjẹ́ nígbà yìí ká àṣà rabbuna an yubdilana khayran minha inna lápàdà bá àròkàn lọ́dọ̀ náà kó fún alọ́gbà mi ìyẹn mú yìí jáde ń bẹ dandan ni ìtọ́ abẹ́ téèsì ọ̀tọ̀ nu ó wù ọkọ obìnrin ṣùgbọ́n ẹ̀tọ́ dandan ọgbọ́dọ̀ mu yẹ́n pé ẹni tó yọ àbí káìpẹ́ mọ àrùn náà lọ àgbàdo lọ́dún ẹ̀rí ọkọ afẹ́sì lẹ́ni ó yẹ tá sọ bíi fifty days ó tó yẹ yọ yàwó sọ tẹ bá yẹ. wàhálà tó sì rí fún bá ń jẹ mú. tẹ́sí mú ẹ̀tọ́ rẹ̀ jáde ọlọ́ni ẹ má wàá jàjẹ jù ẹ má jàjẹ kọjá àlà ẹ̀rí ẹ má jàjẹ kọjá àlà ẹ yẹ ọmọ nàhàyà anil israfu fil akili oko sínú ìkọjá là ń bi jíjẹ ọlọ́ni kulu washrabu wala tusrifu ẹ máa jẹ ẹ máa mú ẹ má kọjá àlà yẹ wọ́n sọ wọn hadithi kanu Bukhari anábà fẹsẹ̀ sọ́nà sọ pé kúlù ẹ̀jẹ̀ wàṣọ́rọ́bù ẹ̀ máa mú wàlùbáṣù ẹ̀ máa wọ̀ wọ́n tó dà pàtàkì dákú kẹ́sì máa ṣe kíni kẹ́sì máa ṣe sàárà wọ́n tó dà bìgẹ́rì ìṣòro bìdúnì ìṣòro fi ṣùgbọ́n anábà òkè kí kọjá làmọ́ wà ń bẹ̀ o wàlámà kìlà kí fáàrí ti máa ṣe kíni kó máa wọ̀ wọ́n ti ṣe lọ́nà ẹ̀tọ́ òsì tó burú ẹ jẹ ẹ mu ẹ má kọjá àlà ìkọjá àlà ni mùjáwásásílẹ̀ had kéèyàn kọjá àlà ẹ̀rí. kódà àfa sọ pé ní níbi ẹrù báyà yóò ní ẹ jẹ ẹ mu lóòjọ́ tẹ bá kéré ẹ̀rí ẹ ti yọ ẹ̀tọ́ rẹ̀ àfa mi tó lè pé ẹ tó máa kọjá àlà níbi kíni níbi ẹ̀tọ́ tẹ́ yọ. pé a sàrà ni kọ́tọ́ wa nánánán gbogbo nǹkan kórè gbáà akọ wọ́n ti yọ ọ̀sà kọ́ ọ̀rẹ́ ọ̀sà tó ń bu ìwọ náà bá nẹ́nẹ́nẹ́nẹ́ lọ́ba tó lówó lọ́wọ́. akọ́tọ̀ kọjá àlànà ìwọ tó ń fún yẹn ọba tó kẹ́ ẹlẹ́rìí yẹn gbé táwọn yẹn rú pé àwọn yẹn ṣe kílé kan nìkan ọba tó fi tan ara lé rẹ lẹ́nu ìwọ náà bá tún dẹni tó fẹ́ lé máa ṣe kíni tó fẹ́ lé máa tọrọ àáfàá mi tó bẹ́ẹ̀ pé torí pé ntáyà yìí ń bá bọ̀ ni pé jíjẹ múmu àti ká ṣe kíni ká yọ ẹ̀tọ́ rẹ̀ ẹ̀kẹ́ ń bí ẹ̀tọ́ yìí náà tó mọ̀ kọjá ààlà tó bá ti yọ ntí ó tó tẹ fáwọn èèyàn jẹ ẹ ti sẹ̀tọ́ nu ẹ̀rẹ́ lómi tó mọ̀ mú hamasa òjijì tí ò bá mu ìtara ó dẹ̀ pé ẹlòmí ò tí ì lórí wa tó bá níná kátó mọ̀ ṣe kíni kátó mọ̀ ibi tọ́rọ̀ rẹ̀ ó já sí kíni fẹ́ kí àwọn olóyè wọn lánàá òun fẹ́ ẹ máa gbọ́ yé náà rọ̀ búrọ́dà yìí bá níwà kó ní mọ̀ sẹ́ nǹkan kù ẹ̀sìn náà sọ́ wọn bá ti lówó ẹ̀rí ọ̀sẹ̀ sẹ́yìndá ọ̀sẹ̀ sẹ́bí ọ̀sẹ̀ sí gbogbo ibi tọ́lọ́ ní ẹ̀kọ́ kágbára ẹ̀ ṣégin kó ka ọ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀ yóò kú mọ́ ẹnu ọmọ ara tó bá wù ẹ́ kọ́lé tó bá wù ẹ́ irú yìí tí òwe ẹ̀ka tó fẹ́ lomi à. àlejò lọ pé ní ẹ̀nẹ́kùn láńtàṣà ònàṣà bí àmúhálì kòkò sí kó àkọ́ máa lé gbogbo ẹni tí bá ń bọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀ lè fowó yí kárí kíni kárí gbogbo yẹn. ṣùgbọ́n àlẹ́bí ni ẹ fi wá yí tó bá ròyìn ẹni dáadáa ni ìgẹ̀rù dáadáa ni wọ́n gbogbo owó kò sí bọ́ ọdẹ pé tó náà ọ̀ lè fi kárí kíni gbogbo yẹn. sábà ti wọ ẹni yẹn pé ẹni yẹn gbìyànjú ẹjọ́ mọ níwọ̀n bó ṣe wù lọ́nà ẹ̀tọ́ ẹlẹ́wọ̀n ọmọ ẹ máa gbọ́ english ká ẹlòmíì ìtòfìlà ètò tó ń kejì ah, gbogbo aláìní ni. ọlọ́ni ká má inna Allah àtọ́rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala la yuhibbul musrifin kò nífẹ̀ẹ́ àwọn olùkọjáàlà ẹ̀rí aláṣejù. ọlọ́ni wàhálà tó bá zèrò tẹ̀bùsí rọ̀ ẹ mọ̀ nínú apà iná kọjáàlà iná lùmùbáṣirí iná kánú ikhwana shayatin àwọn olù aláṣejù iná apà ọmọ yéṣu ni wọn ẹrí ọlọ́wà subhanahu wa ta'ala òfin ìrìnlẹ̀ fún wa pé àwọn nǹkan yìí òun ṣe wọ́n lẹ́tọ̀ọ́ fún wa ìpìlẹ̀ rẹ̀ nù yìí tí ó máa jẹ́ wọ̀ ọlọ́run ni ó ṣe ní kíni ni ó ṣe léwọ̀ fún wa eléyìí ẹ̀ má jẹ́ eléyìí ò bá mu pé tọ́lọ́ máa ṣe eléyìí ẹ̀tọ́ tọ́lọ́ ní kúlù ẹ̀ má jẹ́ ẹ̀ ẹ̀ nìkan pé ah, eléyìí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí la rí ibi yóò jẹ mọ́ ẹ́ ayọ̀ àìtakò fún ọlọ́run bá ní àbẹ tó bá ń sọ tó fi ìròyìn kan ti pàkínní yìí ó máa ń kó ìnira bá àbí lágbájá nǹkan yìí ẹ̀tọ́ ni òṣùgbọ́n ìwọ yá tó bá jẹ nǹkan báyìí látara rẹ̀ tó ṣe kínní tó ń ṣe kò pé kan léwọ̀ àbẹ́ni tí ó máa jẹ àbó máa jẹ ṣùgbọ́n kò láìkì ẹ̀ dáadáa kódà tí o bá láìkì nǹkan kan kò gbọdọ̀ tó máa bú nínú hadith kan ní ẹni máa àbá rọ̀ṣọ́lá rọ̀ṣọ́lá ń tọ̀ àmà kọ́tùn ànábì òbú oúnjẹ rí ìzàṣtàháwù tó bá nífẹ̀ẹ́ sí akala, ẹ́ tó bá nífẹ̀ẹ́ sí oúnjẹ tí o bá nífẹ̀ẹ́ kò ní bú ẹ̀rí wọ́tọ́ mọ̀ nǹkan jẹ́ wọlé lè tẹ pọ̀pọ̀ bí ìgbé ọmọdé yìí ẹ̀dákọ̀ ẹgbẹ́ egún wájú mi. wọ́n sọ pé ẹni tó ń jẹ tó gbọ́ yìí ojú wo ni ó fi wò ẹ́ ẹ̀ ti à bu táwọn ń ṣe irú kaba yìí bí làṣak láì sí iyèméjì ní tí ò bá mu ni ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe nǹkan lẹ́tọ̀ fún wa ó fi ṣàánú wa ni kò wá tọ́ fẹ́ dọ̀ ọlọ́run kan kó ń wo sòsò kó máa pè ní ìwọ̀ ìjọ tó wá burú jù ni pé bóyá ló ń bẹ́ẹ̀ àbínú àṣà tiwa kò sí lu akéṣe ọ̀tọ̀ ìyíhun ó burú ni ṣùgbọ́n ètò wá burú jù ni pé kó tó wá mọ́ lọ mọ́ pé kódà tó ń sọ̀ ń bẹ́ẹ̀ sì ṣe ṣe kí ni bó ṣe gbé kalẹ̀ nù kódà àìjẹun gan láàfin sí lọ pé àìjẹun ní tótó àìjẹun láàfin sí kíni láàfin sí lọ eléyìí nínú ìkọjá lọ ọmọnìyàn ni ọlọ́mọ asọ́nà àtàlà sọ ma pé lẹ́yìn àwọn nǹkan rúgbìn nìyẹn o tọ́lọ́ ló ń ṣe fún wa ìṣẹ́lẹ̀tọ̀ yìí kí lọ́lọ́ fi ṣe ó jẹ́ rọ́ọ̀dù fún ṣe ti táwọn kèfèrí ṣe táwọn ilé ọmọ tó lé lé lótọ́fẹ́lé lé lótọ́fẹ́lé ẹ̀ pé méjì náà ti ṣe lé ewọ ọlọ́tún wa mú kejì náà pé wà mínẹ́lì àníhàm ó tún wà nú àwọn dábà àwọn ẹranko àmúlàtà àwọn èyí tó dàgbà tó ṣeégùn ẹ̀rí bàdùà tàmílùnà àléyìí wàtẹ̀rẹ̀kàbùnàhù àwọn èyí tẹ́lẹ̀gùn ó tún wà nú àwọn tẹ́lẹ̀gùn. wàfáríṣà wàbàdùà làtẹ́sùlẹ̀ lẹ́hàmùlù wàrúkúbù àwọn tó sì kéré wà ń bẹ tẹ́ ẹ̀ tí ìmọ̀ ẹlẹgbẹ́rù lé tẹ́ ẹlẹ́gùn ọlọ́run ló ṣe gbogbo ẹ̀ lẹ́tọ̀ fún yín ẹ̀rí kúlù mímọ razaqakumullah ọlọ́tún dá padà fún wa pé àní tọ́lọ̀ ń ṣe lárísìkí fún yín ẹ ṣe kí ni ẹ jẹ́ mẹ́ ẹ jẹ́ ọlọ́run ló ṣe lẹ́tọ̀ kò sì sínira ń bẹ fún wa. ẹ̀jẹ̀ ń tọ́lọ̀ ń ṣẹlẹ̀ tọ́ fún yín wàlá tẹ̀tẹ̀bì ọ̀hútù wá ti ṣe ìtọ́ni ẹ̀ mọ́ tẹ̀lé lánàá ti ṣù. kí la gbọ́ yín nínú àyà ìdùnnú kí tábà láàjẹ́ pé kíní ti lè wọ̀ tá a sì rẹ́ẹ̀rí tó pélé wọ̀ ìlànà kínú ìlànà ṣètọ́nu. ìyẹn la fi nígbà bí ọtí jẹ́ aláàlú kẹ́nìkan ní haramu ni fún wọn àbí fún ìyàwó rẹ tó ìwò nígbà ìlànà kí wọ́n fẹ́ gbé wọlé sí ọlọ́dọ̀ọ́ ìlànà ṣètọ́ ni ìmúlẹ̀ tán sọ léyìí fún wọn fámìlì hàn mú ọkàn tó ṣe ẹbí ma tó wà lọ́dọ̀ ìyá kọ rẹ̀ búrọ́dà àti sàyẹ̀ rí àwọn ọmọdé ń ṣe ra wọn tán fún iyọ̀ tó ọmọ òsì kú ẹ̀yà tó bá padà yẹ̀ wọ́n padà á sọ fún wọn lásìkò tán máa ń sọ bá ti dùn pé ká ló ṣẹlẹ̀ kò dé á padà béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n tẹ́ pẹ́ sí lóní àmọ̀lẹ́ kíni ẹ̀sìn wo náà nì ọlọ́run ṣe kíni yóò fọ́ kékeré mú ti ìyí tọ́lọ́ ń gbé kalẹ̀ tọ́lọ́ ń pè léwọ̀ pọ̀tí tọ́lọ́ ń pè léwọ̀ ó lè kú lórí ẹ̀ ó lè kú lórí ẹ̀ kó à ọ̀ ń fọ́ pa àṣà lójú kíní kan yìí ṣe ìlú ní kíní ìdàlú tí àwọn ará mọ́kà ni wọ́n ń tẹ̀lé o pátipáti bẹ́ẹ̀ náà máa sọ lọ ìdàlú tẹ̀ ń sọ ìtàǹgbé kalẹ̀ ìtẹ̀lé ẹ̀ ẹ̀rí ẹlẹ́ ní ìdílé kan táwọn àti ẹ̀fọn omi tútù là ń gbọ́dọ̀ máa wẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wẹ̀ kódà wọ́n jẹ́ pé omi tútù ní lára àwọn omi gbóná ẹ̀ wọ́n jẹ́ pé ní ooru ni kò gbọ́dọ̀ wẹ̀ omi tútù àyè ti ṣe dọ́kítọ̀ lábàá ní bí amẹ́ríkálẹ̀ lórí ọ̀rọ̀ òwòsàn sọ àwọn àdúró lé lórí ẹ̀rí ọlọ́run bá sọ fún anáwó ní wàlá tẹ̀tẹ̀bìrú kùtùwàtì ṣètọ́ni pàtọ́nà bá ń sọ̀rọ̀ ṣètọ́nù bẹ́ẹ̀ yóò máa fi ìlànà rẹ̀ ní kùtùwàtì torí àwọn ìgbésẹ̀ ní oríṣiríṣi ìgbésẹ̀ ni máa ń gbé wá fún wa téèyàn fi bẹ́ẹ̀ kọ́ tọ́lọ́ ọlọ́wà ń kí wa nílọ pé a gbọ́dọ̀ tẹ́lé ẹ̀rí torí pé ní ó ti lérí pé ó sọ wá nù ya bani adam ẹ̀yin eh, ọmọ anabi adam láàyè finannakum shaitan ẹ má jẹ́ kí ṣètọ́nù kó fìtínà bá yín kama akhraja abawaykum minal janna gẹ́gẹ́ bó ṣe yọ àwọn òbí yín méjèèjì bàbá ńlá wa àti ìyá ńlá wa bó ṣe yọ kó nu kíni nínú àlùjánnà ẹ má jẹ́ kó kó fìtínà bá wa gbogbo ọ̀nà tí ó gbé fitinẹ rẹ gbà òun náà ní tí kìí ṣe wọ̀tá yẹn ń pè ní ìwọ̀ báyìí ọlọ́ni torí ṣètọ́nù ta sọ innahu lakum aduwwun mubin ọ̀tá ni ọ̀tá tiẹ̀ wá yàtọ̀ sọ́tà tí wọ́n kẹ́sìkè àwọn ọ̀tá mọ́ níṣẹ́ ni àwọn tọ́tà mọ̀ tá mọ̀ ọlọ́ni ọ̀tá tiẹ̀ yàtọ̀ sáwọn yìí aduwwun ọ̀tá mubin tó ṣe kíni tó fi jú wọn ni yẹ́lẹ̀ mọ́tò wáyẹ̀ kí ó lè mọ́ ní gbogbo ẹ̀ kí àwọn ọ̀tá mi wọ́n fi ra rẹ lọ́kàn balẹ̀ àwọn ọ̀tá tó mọ̀ tó ń ṣe kíni

lórí kíni lórí àwọn ọ̀tá ọ̀rọ̀ àwúre ẹ̀rí gbogbo orú nǹkan báyìí ní tó burú ni ọlọ́ni ká yára sá fún lánàá ṣètọ́nù ní ti máa ń bí fáwọn èèyàn nu ọlọ́mà sọ́nà àtàlà sọ wa pé fàmáníyàtà àṣewáṣ àwọn ẹranko mẹ́jọ kan tó ń jẹ́ àṣewáṣ lákọlábo mínà dọ́àn wọ́n gbé látòrí dọ́àn dọ́hánù ní bí àwọn ewúrẹ́ kéékèèké lákọlábo wọn ìsinéyìn bóòlù ló jẹ́ ìsinéyìn akọ rẹ̀ àti kínní àtàbò rẹ̀ ẹ̀rí. wàmínà lè máa máàsì náà dàbí ewúrẹ́ bí káàdùn mọ̀ sókè àwọn bí àwọn ewúrẹ́ àti akọ àtàbò òbúkọ àti àbò rẹ̀ àgùntàn àtàgbò anájà ìsìnlẹ́yìn ó di mélòó bá ń ó di mẹ́ ẹ́ àyùrà mẹ́rin. Hmm? kúlù àdàkílà tó fi mọ àhálọ̀ ńlá inú tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ fún wa ni. ẹ máa wọ nǹkan o ìyẹn pé ẹran akọ ẹran abo bẹ́ẹ̀ ní sábà débi àgbò náà àti kíni àtàgùntàn alẹ́ ìbò fẹ̀sẹ̀ àgùntàn ní èèwọ̀ kọ́ra bẹ́ẹ̀ tó máa fi yín pé yín kú sí ẹgbọ́ sí àgùntàn wọ iléyà tá a lè fi sàkíkọ̀ kọ́dà mí ìbàdàn tá a lè jẹ́ àmì tó gbé ẹran àgùntàn à ń kà kún wà pé ó ń sàkàn àmì nǹkan ìwọ̀ kan wà lára rẹ̀ ẹ́ ẹran abàmì ni ẹgbẹ́ yẹn ti ń kó sínú nǹkan báwọn ọlọ́run á gbé látara bíi ewúrẹ́ lákọ lábo aláàlí ni àgbò àti kíni àgùntàn kílò náà aláàlí ni àyọ̀ ìwọ́tọ̀ bá délé ń tọ́ pẹ̀lú fún wa àáwò bí tó ti rí tiẹ̀ ẹ̀rí. ọlọ́run ṣe ní èèwọ̀ fún wa. ọlọ́run ní azakara yìí ni ẹ sọ fún wọn pé ní ṣé àwọn akọ wọn méjèèjì azakara yìí ni ṣé àwọn akọ wọn méjèèjì ẹ́. Eh? arọmọ lọlọrun ṣe léwọ ni amúlẹ ònsà yẹn ni àbí kíni àbáwọn abo wọn tọwọ pé ẹ mọjà bo hmm? ẹ sọ yìí tọlọrun ṣe léwọ kẹwàá ọfà bí tọlọrun ti ṣe ní èèwọ̀ jáde ẹrí ìbéèrè tọlọrun ní abíọ́yè kì í ṣe béèrè tó lè dáhùn wọn kà mọ wọlé náà ní ṣùgbọ́n bá fẹ́ mú yẹn ẹ ọlọ́rọ̀ béèrè. nàbí údìbí ilmi àwọn máa ṣàmàlàtà alẹ́ arahamul unsayed àbí tó wà nù àwọn méjèèjì tó wà nù ewúrẹ́ àbí tó wà nù kíni àgùntàn nàbí uni bi ilmi ẹ fún wa nírò ẹ̀rí ẹ fún mi nírò ìró tẹ́ a fún mi bí dẹ́ti rí pé aráàmù ni o kèé tẹ́ rò rí àròsọ òbí bí kíni bi ilmi pẹ̀lú mọ̀ ni o ẹ lè tabaníkàwò tabaníkàwò kọ́ ni mo afẹ́ o. bí ẹlẹ́mi pẹ̀lú mẹ́ni ntọ́ba ti fọ̀rọ̀ ọmọ bá a yóò wà látọ̀dọ̀ ta ni ọlọ́run bá tẹ́ pé lóòótọ́ lọ́lọ́run ṣe kàyé ní èèwọ̀ ẹ fún wa lérò nǹkan tó sọ̀ọ́dì kí n tẹ́ pò ń sọ. wọ́tọ̀ máa ń fojú yẹpẹrẹ wà àgùntàn náà ọmọọrọ bíi tí ọtí rí wá o tẹ́ pò tọ́ lọ́ ń sọ ẹ abanikakẹ́ wo ẹ ilé Yorùbá ẹlòmíì kàmá ń wò ń wò ẹ ẹ máa bùtùlù ẹ máa bùtùlù tó ń sọ pé àgùntàn rí bákan bákan tó epo jábọ kì í sọ lóru kì í ṣe kinní kan kó wà lè máa jẹ olóńgbò kó lè máa jaja. ọlọ́ni nàbí ùní bí ilmi ẹ fún mi nírò ìró ti mọ̀ tí ẹ sàrò sọ nǹkan tó sọ di kí ẹ kò tọ́ lè sọ ẹ lábẹ́rẹ́ ẹ̀sìn wa ayé ẹ̀sìn ẹ̀rí ni eléyìí náà tó pè á sí pé tá a bá ń bá yẹn yọrọ á ní kó mú kó kò sí jà ń bẹ kí wọn náà amọ̀kẹ́ afẹ́fẹ́ tara yín sẹ́yìn bó ẹ̀yẹ wọ́n bá wọ kí ni kan wọ́n wọ́n kọ́ ọ̀tún bẹ̀ ni ẹ̀dá kan bẹ̀ nù ẹ̀dá kan fún wa ní ẹ̀rí ẹ̀wá ni kì í sàṣà òbí ìlìmì pẹ̀lú mọ̀ ní tẹ ìmọ̀ tá sọ ẹ̀ mẹ́rì rẹ̀ wá tó sọ di kí ni ẹ pé òótọ́ ni kí ni lẹ́ ń sọ kódà kó sọ jíjà pé èyí tó dénú à ẹ̀wọ̀n mi ìlànà tí kúránì fún wa ni pé ìbá ti kílè mú nǹkan ká kó mẹ́rin ẹ̀ wá ẹ̀rí ẹ̀ dání. sẹ́kù tó lè sọ ọlọ́run asọ́nà àtàlà sọ pé ní òkè báyà pé ní ẹ̀ ní ẹ̀ ìwọ̀ sí àbí tó wà nínú rẹ̀ lẹ́fẹ́ pèlè wọ̀ ẹ fún wa nírú ká tó mọ̀ pé n tẹ́ ń kílèmù yìí òótọ́ ni ọlọ́run asọ́nà àtàlà sọ pé wàmínẹ̀lì wàmínẹ̀lì ibùní ìsìnẹ́yìn ó lè jẹ́ mẹ́jọ nu nínú rànkúnmí mélòó làwọn náà méjì rànkúnmí akọ àtàbò wọ́n tó bá pé abo ní èèwọ̀ fún wa nílùú ẹ̀rí nínú àwọn èèyàn tó dágò jù nínú àwọn ẹlẹ́bọ náà níta ni obìnrin nínú àwọn ẹranko náà nǹkan <laughs> abo náà ni ẹ̀sìn wa dé ogun obìnrin lẹ̀ àkọ́tù adélé ìdẹ́tọ́ abẹ́kọ̀ yìí ló kọ ẹrú hàn ní ẹ̀sìn wo ẹ̀sìn tí ó fàyè gbóbìnrin tọ́ba àwọn ẹlẹ́tíríìtì ń gbàjà ilé àlẹ́ òní bẹ́ẹ̀ sóbìnrin máa ń jogún ni sóbìnrin máa ń jogún àbátò jogún tiẹ̀ náà tó bá pé aṣọ tó tán pélé tán tọ̀ ìyàwó àjàdí tó wá kú ìta ní wàásù lóko náà yóò tún máa kura wọn ṣe pé èmi níṣe kí ni tọ́ọ̀sì gbọ́dọ̀ kú ó lé o ẹ̀sìn wa ń gbà yín lẹ́sìn wọ́n tún wá fẹ́ kó yín sọ pẹ̀lú pé ẹ̀sà ìdébì kan ẹ̀sà ìkẹ́ dáhùn ẹlẹ́sìn lò ìwọ náà wà ń fojú yẹpẹrẹ wẹ́sìn. àwọn India a ní tó kó bá kú ń gbà wọn a máa sọ kékeré bóyáwó rẹ kọ́ mọ́ni kọ́ mọ́ mú nǹkan rẹ lọ. àbí tí o bá ti amú lọ bẹ́ẹ̀ yóò di ẹni arinlẹ̀ ní àwùjọ wọn. ọlọ́run asọ́nà wa ta'ala sọ pé ní àwọn irúgbìn àwọn afọ̀n àwọn ẹranko bíi rànkúmí náà àmínà ibìlì isnin akọ àtàbó tiẹ̀ náà wàmínà lùbákọ́rì àti màlúù akọ àti màlúù abo ọba lọ jẹ màlúù àbọkọ yìí máa yí kéèsì ọ̀tọ̀ nu ìwọ lọ sí mọbọ dédé kíni wọn lè fi lọ rábọ alẹ sí ṣùgbọ́n kọ́ wa sọ dé wọ̀ ààrẹ rè é o kó lànà ìsọfún pé ní asakara yìí ṣé akọ màlúù akọ rànkúmí àtakọ màlúù haramu lọ́nà tẹ́lẹ̀ wọ̀ ni amẹ́lẹ̀ òǹsàyẹn àbí abo rànkúmí àtabo màlúù amọ̀ ṣítàmọ́lá tí alẹ́ àràhámẹ́lẹ̀ òǹsẹ̀yìn àbí ti.

ẹ wítínẹ́sì ẹ àbójú yín ló ṣe ẹ rí ẹ rank àwọn àwọn rànkúmí tí àwọn lárúbá ṣe lé wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ abo náà ni bàhírọ̀ tún ní sá ibà tó péye tó bá ti bímọ báyìí tó bá bí akọ báyìí tẹ̀lé àwọn a akọ bí ẹ̀ márùn ajẹ́ kó ti dábàá mi ẹ kó ni yóò máa ṣe kí ni yóò máa bímọ yẹlẹ ìfẹ́ náà kẹlẹ́ kẹ bàhírọ̀ tún ẹ̀rí pé tata abo ni gbogbo ẹ̀ sá ibà tó wà sí ìdàtọ̀ ha bẹ́ẹ̀ ẹ̀rí ọlọ́ni tó sojú yín tó bá sojú yẹn wà sóbi tọ́lọ́ ti wà sọ tọ́lọ́ ti mú wà àpé ẹ jẹlé yìí o àyè pé ńgbà tí ò ti sojú yẹn pé ẹ ti bá wọn débi kan báwọn ọlọ́run ẹ fúgbà tó bá tàbá tó wá rẹ́rìí mú wa ẹ wà á sọ̀rọ̀ ọlọ́run tó le fún wọn ọlọ́run ní fama ni asilamu ẹ̀yìn wọn pé kò sí ní tó la alábòsí tó bí mà ní fitarọ alàlọ́ ìkẹsàn ẹ pé irọ́ wọn ti fojú wọn nù àbí òun ló sojú rẹ̀ ń jọ́nà lọ́hùn ńgbà bóòlù tí a sọ pé lọ́n ṣe léwọ̀ ayé pé irọ́ ní ń pa ọ̀sẹ̀ àfẹlẹ́ kan kù ọba báyà débi kí tí o bá lè rí wọn mọ́ a ah, kí ni báyìí bóòlù ṣe wà nú ẹsẹ̀ sọ ẹ bóòlù ẹ̀rí tí o bá rí ẹ̀sọ̀ ẹ bẹ̀rù ọlọ́run tẹ̀ sọ. wọ́n fi ẹbẹ̀rù ọlọ́run tó ọtí jẹ́ kó mọ etí kókó tó ṣe tí ò da tó ọtí ìbá débi kan kò ní gbà pé òun ṣe tí ò da ọtí títí ẹ̀ tàbánikàtì kó òun fẹ́ òun fẹ́ dà parọ́ àní ẹ fún mi lẹ́rìí tó bá ń wọlé ẹ̀rí ẹ̀rí gbogbo wa tí àwọn ti mọ̀ pé agídí ló kókó sí kíni ọ̀sẹ̀ wàá kẹ ọ̀sẹ̀ wàá kì í nílò kẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run àlùkẹ́ famani afilamu kò sẹ́ni tó yà lábòsí tó mímọ́ nìfitárọ̀ alàlọ́ ìkẹ́lìmà ẹni tí ń parọ́ ọmọ lọ. ẹni alábòsí ni ẹ parọ́ ọmọ mi ni alábòsí ni tòótọ́ ògbẹ́ sábà òsè ẹ pọ̀ jùlọ ẹjọ́ lẹ́gìnì tó ń parọ́ ọmọ lọ. ilé ìwé mi pa mi tẹ́ bá rà fáàmì tí èso òdodo fáyẹn ran àwọn olóṣèlú yẹ àwọn kìnìún alábòsí náà yà ìwọ tó ń pè aláàlí ní kíni haramu fáwọn èèyàn tó ń pè haramu ní aláàlí ìwọ tiẹ̀ ló le jù torí pé àpọ̀lọpọ̀ àti ọ̀nà pátákó sí táwọn oúnjẹ làwọn ṣe kíni náà ń wá àbòsí tí wọ́n ní yóò tètè yàn sáré ẹ̀dá àbí bẹ́ẹ̀ kọ́ ayé tètè yàn sí wọn bọ̀tẹ́ ń dín parọ́ ọmọ lọ tó kà wọ́n àfáànù ntọ́nà òsì wí ní ṣe kíni ní wí. ẹ̀rí pé pé ní zọ́ọ́límù áfílámù lọ́lọ́run fún tẹ̀fùdílù kò sẹ́ni tó yẹ alábòsí tó mímọ̀ nìfutárọ̀ alàlọ́ ìkẹ́dìbà ẹ̀ ń ń parọ́ ọmọ lọ ẹ máa wò nítorí kíni liyudila náà sí náà kó lè bá a sọ àwọn èèyàn láì nímọ̀ ẹ̀ wọ́n mi ò dọwọ́ ntọ́ba sọ ẹ̀sìn nímọ̀ àyè ṣe àyè pépè sójú ọ̀nà tọ́lọ́kọ́ á ní ìtara ló mú ẹ láì ní mọ̀ ní tí wọ́n gan fara kó yóò ju tán tó fẹ́ ṣe kí ni fẹ́ pè lọ tó bá nù wọ́n yóò ju tiwọn lọ o torí pé yẹn ń parọ́ mọ́ lọ ni ntọ́nù sọ kọ́ ọmọ lọ́nà bá sọ àìfi tara àìfi pẹni ìtara gbọ́dọ̀ wà ṣùgbọ́n ìmọ̀ ni ó mọ̀ ṣe kí ni ó mọ̀ gẹ́gẹ́ ìdìbò ṣùgbọ́n ìtara nìkan nítorí àwọn àbàjẹ́ yóò ju tí ó tún ṣe lọ ẹlẹ́mìí náà kò yẹ kó rí báyìí ó sì lè máa bà nǹkan jẹ́ lọ à á protest à á ṣe kíní kan ní nítara àbórí múnkàrù nǹkan àbàjẹ́ kan kò ní mà díẹ̀ kọ́ ìbàjẹ́ tí o tó fà yóò ṣe kíní yóò ju tí ó fẹ́ kọ́ lọ ọlọ́ba sùpánù àtàlà ó ní kò sẹ́ni tó yẹ alábọ̀sí tó rà àwọn tó ń ṣe báyìí tí wọ́n ń parọ́ mọ́ lọ́n láti máa sọ àyìn ẹnu láìsí mọ̀ inna Allaha la yahdil qawma zalimin àwọn alábòsí báyìí ọlọ́run ní fọ̀nà mọ̀ wọn ọlọ́run ní fọ̀nà mọ̀ wọn àfitán bá tó bá tí wọ́n á ṣe ti tọ́lọ́run bọ̀ balẹ̀ kí ọlá ẹni pé ogun tí à ń sọ fúnra wa yìí ọlọ́run gbèsè sí àwọn kèfèrí wa ń bẹ láti lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni káwa náà máa rin ìró ìlànà wọn kábẹ́rù ọlọ́run kábẹ́rù ọlọ́run ká rí i pé ẹni tí ń bá ń ṣerú nǹkan báyìí tó bá ti hàn sí wa pé nípa ká mọ́ tẹ̀lé ọlọ́mọ sọ́wọ́n náà tọ́lọ́ ní ìtàkàdó àhàbárò wa rògbánà àrùbábà min dunillah ọlọ́ni àwọn yahudi àwọn nasọ́rọ́ amú àhàbárò hùn àwọn bíṣọ́ọ̀bù wọn wa rògbánà hùn àtàwọn fada wọn rẹ́fẹ́rẹ́ fada àrùbábà mú wọn ní kíni ọlọ́wọ́n ọba min dunillah yàtọ̀ sí ọlọ́wọ́n ọba àlìkẹ́ọ́lá ẹnìkan nú àwọn sọ̀hábà tó tẹ̀ kú nu nàṣọ́ra tó gba islam òun sọ pé ah, wọn mọ̀ pé wọ́n lọ́lọ́run ẹ kí ẹ sáà dìde Adi ibn Hatim lórúkọ sọ̀hábí yìí náà radiyallahu anhu òun wọn sọ fáwọn gẹ́gẹ́ bí ẹ tó ti wà láàrin wọn rí tẹ́lẹ̀ pé wọn mọ̀ mú wọn ní ọlọ́run. àníwọ̀n sọ pé ṣèbí àwọn tí ọjọ́ ga àwọn tó mẹ́ṣẹ̀ yìí tó bá pè nǹkan ní haramu fún wọn kọ́lá kọjá àlàlẹ́ àwọn ọmọlẹ́yìn náà pè ní haram ó ní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni kọ́ bá haram tó bá ní halal àwọn ọmọlẹ́yìn náà pè ní halal anábì ní wàtílíkà ìbàdà tó ìtumọ̀ pé ń sin sin wọn ṣe kíni àwọn alọ́run yẹn là ń pè ní ṣíríkù kíni ṣíríkù tọ́ à ìyẹn máa ń ṣe bọ́ látara àtẹ̀lé o tó wà pẹ́ nìyí tí ò tọ́ ní ní tó tọ́ ní tó tọ́ ní ní haram wa lọ́sàá máa tẹ̀lé. èèyàn náà ti ṣẹbọ ìyẹn la gbọ́dọ̀ ṣọ́ra ẹnà àtàntà ní ọgọgọgọgọ lẹni kan oníkéré kan ni pé ntọ́ ọ̀gá bá ti sọ náà ni àwọn anábìtẹ́ ní amọ̀tẹ́lẹ́ àdékíní àárí àwọn àfáà tiwa yìí àwọn anábì tiwa ẹlòmíì máa rí i pé ntọ́ ń bọ̀ ń múná lórí ó kílẹ̀ pé ń wá fi ẹni tí òun fi ó sì kílẹ̀ pé tẹ́ máa ṣe yóò da yóò kílẹ̀ pé kò da bọ̀ tí yóò tún lọ dúró lórí ẹ̀ adéwé kí ló kù yẹ ṣírìkù kí ló bẹ́ẹ̀ dẹ́hùn ṣírìkù tọ́ wà ní. ayé tó dà náà bàbá tí wọ́n lànà ìtura wọ́n ẹ pé nánà wọ̀ àwọn rédí káà tó ti kíni kájọ mọ wọn lọ ẹ pé ẹ ti sáyẹ ẹ ti bá lọ ẹni bẹ́ẹ̀ pàdé. sẹ́wọ̀n kí wọ́n sá ń gbèrú ọ̀rọ̀ báyìí lẹ̀ la pẹ̀lú alábòsí ìwọ́n tọ́tún wá mọ̀ tí wọ́n náà ni wọ́n mọ̀ tẹ̀lé wọn náà ń kọ́ ìwọ́n náà ràn wọ́n lórí kíni lórí àbò kọ́lọ̀ yẹ pé ọmọlẹ́yìn gan-an sí jù lápẹjọ èyí tó sọ yìí tí ò dá tí ò bẹ́ẹ̀ rí mu gbogbo yín bá kó lẹ gbé ẹ̀yin wa ẹ̀yin mísínà wa ẹ̀yin mùdírù wa ẹ̀yin ṣéèkù wa ẹ̀yin ẹ̀dá wa àtẹ́kìnní àtẹ̀lẹ́yìn tó bá fẹ́ sọ mí jọ mi kí ni ó ti jẹ́ mọ́ yíwo dáadáa èmi tó gbọ́n náà yahudi náà ọ̀nà sọ́ra nítorí gánbà tẹ́ sọ náà náà lọ iná mọ̀ tẹ̀lé láì ní yẹ wo ká kíyèsí àní ìkọ́nà subhanahu wa ta'ala kó ṣàánú wa kó dó tiwa kó máa dó lórí wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi.